ó mà ṣe o olùdíje sípò gómìnà kú lójijì olùdíje fúnpò gómìnà lẹ́gbẹ́ òṣèlú people's redemption party prp ọ̀jọ̀gbọ́n david olúfẹ́mi báńgbóṣe ti jáde láyé ọkùnrin ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta náà mí èémí ìkẹyìn láṣálẹ́ ọjọ́ ẹtì friday ọjọ́ kejì oṣù kẹsàn-án tá a wà yìí ọsibítù sacred heart tó wà ní lantoro nílùú abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ló dákẹ́ sí àfi bí ẹni pé ikú náà ti ń dúró de ìyànsípò Bámgbóṣé kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ tólóògbé náà jáwé olúborí níbi ìbò abẹ́lé ẹgbẹ́ wọn PRP tó wáyé ní ilé ẹgbẹ́ àwọn akọ̀ròyìn Nigerian Union of Journalists NUJ ní ìwé ìròyìn nílùú Abẹ́òkúta kan náà ibẹ̀ ni wọ́n ti dìbò yàn láti díje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ PRP táwọn olólùfẹ́ rẹ̀ sì ń bá a jó tí wọ́n kí i kú oríire ohun tá a gbọ́ ni pé olùdíje náà ṣàròyé lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ tó ṣáájú ikú rẹ̀ pé ó ń rẹ òun látinú wá òun ò sì fi bẹ́ẹ̀ lókun nínú mọ́ èyí ló mú káwọn mọ̀lẹ́bí rẹ̀ sáré gbé e lọ sílé ìwòsàn aládàáni kan lágbègbè ẹ́sítéètì olómore tó ń gbé nígbà tọ́rọ̀ náà kò fẹ́ gba ojúbọ̀rọ̀ àwọn aláṣẹ ilé ìwòsàn ọ̀hún ní kí wọ́n tètè máa gbé e lọ sílé ìwòsàn ìjọba Federal Medical Center FMC tó wà nídìí àbá láti FMC ni wọ́n ti tún ta àtàrí ẹ̀ sí ọsibítù láǹtóró wọ́n sì tètè fún un ní ìtọ́jú pàjáwìrì afẹ́fẹ́ oxygen ni wọ́n so mọ́ ọ nímú tó fi ń mí àwọn mọ̀lẹ́bí sì sáré lọ ra àwọn oògùn òyìnbó tí dókítà kọ fún wọn ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́ kí wọ́n tó dé ní Bámgbóṣe ti já wà sílẹ̀ àkùkọ sì kọ lẹ́yìn ọmọkùnrin tẹ́ ò bá gbàgbé olóògbé yìí ni olùdíje fúnpò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All progressive Grand Alliance APGA lásìkò ìdìbò ọdún 2015 bó tilẹ̀ jẹ́ pé kò rọ́wọ́ mú ẹ̀yìn náà ló kúrò lẹ́gbẹ́ ọ̀hún tó sì lọ́ọ́ darapọ̀ mọ́ PRP fásitì European America tó wà nílùú èbó ni Bámgbóṣe ti kàwé gboyè pòròfẹ́sọ̀ òun sì ni olùdarí ilé ìjọsìn Love of God Church tó wà lágbègbè ọgbẹ̀ lábẹ́òkúta ìyàwó rẹ̀ abilékọ Mary Bámgbóṣe àti àwọn ọmọ mẹ́fà tó bí ni wọ́n gbẹ̀yìn olóògbé náà faith adébọlá ló ń ròyìn fún tẹlifíṣàn aláròye online